go. When you there, hustle, when you the hustle, someday bubble. When you there, hustle, night and day, someday bubble. Wọ́n oh. ń tẹ̀ tẹ́mi máa ń sọ ni pé mi mi believe pé nǹkankan lè dá tí ò bá sí education tí àwọn èèyàn ò bá mọ eh, òdodo àti nitty-gritty iṣẹ́ tán fẹ́ ṣe so gbogbo àwọn technical school tó máa ń wà ní tó máa ń wà tẹ́lẹ̀ táwọn èèyàn máa ń lọ tó ń bá lọ sí regular secondary school wọ́n máa lọ sí technical school lọ kọ́ iṣẹ́ ọwọ́ ó máa bẹ́tà kí ehm, kí ìjọba kan focus kan invest nínú àwọn schools yẹn àwọn equipment wọn àwọn libraries wọn àwọn access to information tó máa ní so that táwọn èèyàn bá lọ sáwọn technical school yìí àwọn bíi polytechnic tèmi lọ láti lọ kọ́ fashion ó máa da kán upgrade syllabus àwọn schools yìí kán upgrade àwọn equipment àti machinery àti knowledge táwọn um, àwọn olùkọ́ fi ń kọ́ àwọn ọ̀dọ́ yìí ní iṣẹ́ so that a máa lè stand tó tùtù pẹ̀lú àwọn other àwọn olùdarí àtàwọn tó ń ṣiṣẹ́ fashion yìí ní other part of the world so pé kò ní í da ká máa wà ní cottage industry for a very long time Eh, bí àwọn bíi China ẹ̀mọ̀pá ní population gan báwọn bíi tán ní population in other parts of the world bí àwọn Vietnam àwọn eh, Turkey gbogbo àwọn ọlọ́ṣe gbogbo àwọn ọlọ́ṣe fashion in grand scale wọ́n ní huge industries huge factories sí gbogbo wa gbogbo suit tá à ń wọ̀ gbogbo singlet tá à ń wọ̀ adẹ̀ ń ṣe cotton ní orílẹ̀-èdè Nàìjíríà à ń grow cotton bíbà à grow rubber a dẹ̀ máa lọ export gbogbo raw materials yìí wọ́n máa lọ fi lọ ṣe fabric níta a tún máa lọ a tún máa lọ rà á wá a tún máa lọ ra thread wá a máa fi ṣeṣẹ́ a tún àtà a ní ní knowledge láti kó ipa iṣẹ́ yẹn dáadáa so ó máa better kí government tí wọn bá invest in education tẹ́ máa kàn fún àwọn tó ń ṣe business lówó yes ó máa da èmi ní àwọn advocate kan fún wa lówó tó ó máa jẹ́ kí business èmi grow ó mo believe pé tí education ò bá ti wà sorted growth yẹn kò ní wà sustainable so máa dá kí government focus kan revive àwọn technical schools yìí so that àwọn ọmọ tí wọn ò bá fẹ́ lọ kọ́ medicine eh, lọ́ọ̀yà gbogbo nǹkan wọ́n máa lè lè lọ kọ́ iṣẹ́ ọwọ́ wọ́n dẹ̀ máa kọ́ dáadáa then àwọn máa lè eh, eh, retí wọn àti nǹkan tó lè dà ó máa wà broadening tán bá tí àwọn schools yẹn máa fún wọn ní idea nǹkan tó lè dà láyé pé ẹ lè dá factory lẹ̀ o ẹ lè dá báyìí lẹ̀ o ẹ lè dì nǹkan báyìí so wọ́n máa lè dream wide then country wa máa better fún so ó máa da kí government focus ní education àti industrialization tèmi. ṣiṣẹ́ bí ẹni máa kú lórí títì I work every night and day all season ẹni ọmọ bí ẹgbẹ́ gbé ńlá ọdún méjì sí ìsìn a máa ti ní bíi musters sí ìta ní currently then fashion school wa a ti grow dáadáa a ti bẹ̀rẹ̀ fún about two years nísìn wà á fẹ́ rí focus ẹ̀ a fẹ́ kó grow dáadáa kó ní more students kó káwọn students wà wá excellent kárí wọn ní skills kó máa ṣe fantastically well so kọta and work achieve in the next two years adẹ tún fẹ́ reach àwọn other African countries ká wà kí online presence wa ní títa aṣọ wa not just ká máa showcase. as you no stop na the agenda the money don come ọmọ na paper. sáà sáwọn tẹ̀pí lórí títì àwọn tó ń hustle àwọn tó ń rizzi àwọn tó ń cash out àwọn tó ń busy àwọn tó ń náwó àtàwọn tí ò ní ṣí.